بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته àwọn ìjọ àmàdíyà àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ́ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o. Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Màsíhù tá à ń retí Ìsá ọmọ Màríyàmá kìí ṣe Gulam Ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú ó kúrò ní Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ ní gbogbo wọn o. kàláwù bìṣọ ṣọ́wa káàmẹ́dì kẹfẹ́rí o bí ìjọ àwọn ahmadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀. Mirza Gulam Ahmadu àti Shehu Ahmada. tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú Ibrahim Niyas ó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. àwọn ìjọ ahmadiyya àwọn tún ní kọdíyà níyà àwọn tún ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiu tá ń retí Ìsá ọmọ Màríyàmá kì í ṣe Gulam Ahmadu torí Allahu kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ dìyà níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú kókó rọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ kókó rọ ní gbogbo wọn o. kàláwù ìṣọ́ ṣọ́wa káàmẹ́dì kẹfẹ́rí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti shehu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òpin tá a láwùrán wá ṣe o. kó fi súnà rẹ̀ borí o. a fi ẹyìn fún alọ, a fi ọpẹ́ fún un a tọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀. àti àwọn sọ̀hábà rẹ̀ mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV mo sì kí wa káàbọ̀ sí ìjókòó wa ní àárọ̀ òní yìí tí í ṣe ọjọ́ àrìbìhàn ọjọ́ kẹrìnlá oṣù keje oṣù rọ́jà ọdún fourteen forty three ìjókòó yìí ni mo pè ní mẹ́fà ní wá lórí hadith àti sunna anabi sallallahu alayhi wa sallam ní àná tí a ṣe ìjókòó kejì ṣàdédé ni nẹ́tíwọ̀kì lọ pátápátá ní àdúgbò wa ibi tí a wá bá dé ní àná ibẹ̀ náà mọ̀ ni a ti tẹ̀síwájú ní òní tí ó sì máa jẹ́ ìjókòó kẹta lórí àkọlé mẹ́fà ni wá lórí hadith àti sunna anabi ní ìjókòó àkọ́kọ́ a ti sọ bí a ṣe pín sí mẹ́fà lórí hadith ní ìjókòó kejì ohun tí à ń sọ níbẹ̀ òun ni wíwá ojútùú sí kíka hadith àti súnà ànábìwa Muhammad sallallahu alayhi wa ojútùú àkọ́kọ́ tí mo sọ òun ni pé odidi ìmọ̀ kan lọ́tọ̀ ni ìmọ̀ nípa hadith ẹni tí ó bá wá sí ìmí ìmọ̀ yẹn kó yé tako hadith ẹni tí kò bá sí ní ìmọ̀ yẹn kó yé tako hadith. nítorí pé hadithi kò ṣeé yọ kúrò nínú Islam hadithi kò ṣeé yọ kúrò nínú sunna anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ojútùú kejì òun ni mímọ̀ ìdájọ́. àwọn onímọ̀ nípa hadithi lórí hadith nígbà tí àwọn ò bá ti nímọ̀ nípa hadith dandan ni fún wa tá a bá ti rí èyíkéyìí hadith ká kọ́kọ́ mọ̀ kí ni àwọn onímọ̀ ẹ̀sìn kí ni àwọn onímọ̀ ẹ̀sìn sọ nípa hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam. ìmọ̀ tí a bá mọ̀ nípa àdìsí ànábì a mọ̀ nípasẹ̀ ọ̀rọ̀ tí àwọn onímọ̀ ẹ̀sìn sọ nípa rẹ̀ ìmọ̀ yìí àǹfààní tí ó sì ṣe fún wa náà ni wípé ṣé àdìsí náà ṣé àwọn onímọ̀ hadithi ṣé wọ́n gbà wọlé ṣé wọ́n sọ pé ó lálàáfíà tàbí wọn ò gbà wọlé ṣé wọ́n ní kò ní àlàáfíà gbogbo ìwọ̀n yẹn ni a ti mẹ́nubà ní àná ibi tí a wá dé ó ní kókó kẹta ènìyàn ló kọ tírà hadisi kò gbá hadisi dànù àlàyé yẹn ni à ń ṣe lọ́wọ́. torí pé àwọn kan máa ń sọ wípé ẹ alukurani ẹ ojú ayé àdẹ́gbè ni wọ́n kọ́ àdíìsì ẹ̀yìn ikú rẹ̀ ni wọ́n kọ́ ìsọkúsọ ni ìsọkúsọ ni àti pé àwọn àdíìsì wọ́n kọ àwọn nǹkan tí kì í sara rẹ̀ wọ́n kọ́ ọ́ máa. ní ti pé alukurani kọ lójú ayé ànábì mohammed sallallahu alayhi bẹ́ẹ̀ náà ni kọ àdìsí sílẹ̀ lójú ayé wa Muhammad sallallahu ìyàtọ̀ tó wà láàrin méjèèjì òun ni pé ní ti àlùkùránì tètè jẹ́ àkójọpọ̀ rẹ̀ sí ojú kan náà ó jẹ́ ó tètè rọrùn lójú ayé ànábì èyí ni àwọn sọ̀hábà tẹ̀ jáde lẹ́yìn ikú rẹ̀. jamu ul Qur'an kíkó ọ̀rọ̀ aláwùjọ ọ̀rọ̀ aláwù tí ní ń pè kíkó jọ lójú ayé ànẹ́bì sí ojú kan náà lọ́dọ̀ ànẹ́bì ọ̀rọ̀ ọ̀rọ̀ aláwù ṣe nírọ̀rùn fún àwọn òǹkọ kur'an tánẹ́bì yàn ní kété tó kúrò láyé tán tí àwọn sọ̀háábà tí wọ́n sì ń bẹ láyé ohun tí wọ́n ti kó jọ sínú àpò ìdọ̀họ èyí ni àwọn sọ̀háábà tò ní tẹ̀léǹtẹ̀lé gẹ́gẹ́ bí ànábì ṣe pa wọ́n láṣẹ lójú ayé rẹ̀. so Allah sì fún wọn ní àṣeyọrí ṣe ṣé ẹ ti wá rí pé èèyàn náà ló kọ kùránì èèyàn náà ló kọ àlùkùránì tá a bá ní àlùkùránì sọ̀kalẹ̀ kì í ṣe pé ó ń sọ̀kalẹ̀ nínú sọ àwọn ọ̀rọ̀ tí kùránì ó fi rán màlẹ́kà jìbìrì ìlú màlẹ́kà jìbìrì òun náà kà jáde lẹ́nu fún anabi muhammed sallallahu alayhi wa sallam anabi muhammed náà kà jáde lẹ́nu fún àwọn sọ̀hábà ó sì pa àwọn kan láṣẹ pé ẹ máa kọ ọ́ lẹ̀. wọ́n gbogbo ẹ̀ sílẹ̀ ó kúnú àpò ìdọ̀ ẹrù yìí ní kété tó kú tó gbé lọ sílé Abubakar lẹ́yìn ó gbé lọ sí ilé umar lẹ́yìn umaru ńgbà tó dọ́dọ̀ òsùmọ́nù òsùmọ́nù tèkì step tí òfin ní di pé inú àpò dọ̀họ nìkan ni alẹ́ kùránì máa wà ó sì ké sí gbogbo àwọn tí ànábì yàn láti kọ́ wọ́n sì tó wọ́n sì pẹ́ jáde ní ọ̀pọ̀ yanturu ó sì di ti ó káàkiri àgbáńlá niti ní ti hadithi àwọn sàbẹ́yì náà ni wọ́n kọ hadithi ilẹ̀ bó tilẹ̀ gbà sí pé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó kọ́kọ́ sọ fún wọn pé kí wọ́n so kíkọ hadithi rọ̀ náà. kí wọ́n kàn máa ha sórí kíkọ sílẹ̀ rẹ̀ kí wọ́n sọ̀rọ̀ náà kíkí màwo ló wà ńbẹ̀ ànábì ọ̀fẹ́ kí ohun ti ń jẹ́ hadith tán kó dàpọ̀ mọ́ ohun ti ń jẹ́ alukur'an nígbà tó di pé àwọn sọ̀hábà wọ́n gẹ̀ẹ́sì bí wọ́n ṣe dá kùránì mọ̀ yàtọ̀ sí hadith pátápátá. tẹ́nìkan kan nínú wọn ò ní gbé fúnra wọn ànẹ́jì padà tú wọn lẹ̀ pé ohun tẹ́ ti há sórí nínú àdìsí yẹn ẹ̀ máa kọ́ ọ lẹ̀. ṣe rí pé ní kan náà ànábì tó fa láti jẹ́ kí àdìsí àpapọ̀ àdíìsì kó tètè jáde lásìkò àwọn kúlàfà rọ̀ṣùdíè nìyẹn ohun tó fa dìlé nìyẹn tí ó bá dá sí wípé bí wọ́n ṣe ń dá àkọsílẹ̀ àlùkùránì jọ sí inú àpòdọ̀họ nínú ilé òjíṣẹ́ Allah sallallahu bẹ́ẹ̀ náà ni wọ́n ń dá àdíìsì rẹ̀ jọ sínú àpòdọ̀họ ohun tí wọ́n rí Tara ànábì ohun tànábì ṣe ohun tó sọ ohun tẹ́nìkan ṣe tó fi rinlẹ̀ tọ́wọ́ dá sí pé wọ́n dá òun náà jọ sínú àpò ìdọ̀họ́ sínú ilé àlejò Muhammad sallallahu alayhi wa sallam. táwọn sọ̀hábà tó kù láyé tán wọn ò bá ti píríǹtì gbogbo àdìsí jáde. so àwọn sọ̀hábà ni wọ́n kọ kùránì lẹ̀ àwọn náà ni wọ́n kọ àdíìsì lẹ̀ so ènìyàn ló kọ àdíìsì ènìyàn ló kọ kùránì ènìyàn ló kọ kùránì ènìyàn ló sì kọ kí ni àdíìsì kùránì táwọn ènìyàn kọ ìyẹn àwọn sọ̀hábà là ń sọ radiyallahu anhum ọ̀rọ̀ aláwọ̀ ni àdíìsì táwọn sọ̀hábà kọ ọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ ni. ṣùgbọ́n ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ ni pé bí wọ́n ṣe ń kọ ti kùránì àṣẹ wá pé ẹ máa dájọ sínú àpò tó wà nínú yàrá Aisha àbí yàrá Ànábì sallallahu so wọ́n dá gbogbo ẹ̀jọ sínú ẹ̀ ní ti àdíìsì ẹ máa kọ́ sọ́dọ̀ ara yín. ẹ máa kọ́ sí ọ̀dọ̀ ara yín. kíkọ́ sọ́dọ̀ ara wọn individually yìí tí ọ̀pọ̀lọpọ̀ wọn sì fọ́n ká sórí ilé ayé tó ń kálukú sì gbé ohun tó kọ tó gbé dání ìlú ibi tó ń kálukú ń dé sí. Si ó gbé ń tó kọ ó gbé lọ ọbẹ̀ so àṣẹ ẹdá gbogbo ẹ padà kò rọrùn láti ìlú kọ̀ọ̀kan ni àkọsílẹ yìí ló ti ń di àtọwọ́dọ́wọ́ àtọwọ́dọ́wọ́ àtọwọ́dọ́wọ́ ló fi já sí wípé àsìkò ìmáàmù Màlìkì òun ni síra àkọ́kọ́ kọ́kọ́ jáde tí ó mọ̀ jẹ́ síra hadithi tá à ń pè ní ìmáàmù Malik rahimahullah ìmáàmù Malik kìí ṣe sọ̀hábà gẹ́gẹ́ bí ìmáàmù Bukhari ṣe ṣe sọ̀hábà gẹ́gẹ́ bí ìmáàmù Muslim kìí ṣe ṣe ohun tó fa prolonged time tó fi wà delayed tí òfin jẹ́ sí pé lójú ayé àwọn sọ̀hábà nìkan sọ ọ́ ni jámù àhàdìsì rọ̀ṣùlù ó wáyé ó ní pé kò sí látọ̀dọ̀ wípé ẹ máa kọjọ sọ́dọ̀ mi àṣẹ tó wá ni pé òun kálukú ó máa kọ́ ọ́lẹ̀ lọ́dún ara rẹ̀ torí pé ń sọ́ra fún ó dàpọ̀ mọ́ kàkàǹdà Quran so igbe pé èèyàn ló pàdé ìsì igbe kan tí ò nítumọ̀ ni èèyàn náà ló kọ Quran Quran sáǹkà lónìí sẹ́ kìí ṣe kátù mọ̀lẹ́kà jìbìrì ìlú kìí ṣe kátù Allah. kìí ṣe kátù àlọ́ọ̀ kìí ṣe kátù handwriting kìí ṣe handwriting àlọ́ọ̀ kìí ṣe handwriting mọ̀lẹ́kà jìbìrìlù kìí ṣe handwriting sallallahu alayhi wa andraitin handwriting yẹn eh, àwọn sọ̀hábà ni. ní ti àdíìsì àwọn yìí náà ni wọ́n kọ́ ọ́lẹ̀ àwọn sọ̀hábà yìí ni wọ́n kọ́ ṣùgbọ́n àìsí àṣẹ pé ohun tẹ́ ẹ bá ti kọ ládìísì ẹnu ẹ̀kọ́ bọ̀ wá sọ́dọ̀ mi tàbí kó dìídì yan àwọn kan gẹ́gẹ́ bó ṣe yan àwọn kan fún kíkọ Al-Kùránì sílẹ̀ àìdìídì yan àwọn kan fún àdìísì ó jẹ́ kí àìtètè rí àdìísì kó jọ sínú tírà bíi ti Kùránì ó jẹ́ kí titi ẹ̀ kó pẹ́ pípẹ́ tó wá pẹ́ yìí ṣe é mọ̀ pé wọ́n ní sábà pẹ́ lórí ní èsì kí èsì àmọ́ bá níbẹ̀. pípẹ́ tó wá pẹ́ yìí wọ́n wá fa sábàbí kí àwọn tẹ́ fẹ́ parọ́ mọ́ nàbí Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ kí àwọn irọ́ yẹn ráàyè wọlé. òkè nígbà tí rọ́wọ́ aráyè wọlé tó rò pọ̀ mọ́ àdíìsì wọ́n ní ibi wọ́n ṣí ọ wà náà ní ibẹ̀ náà ni wọ́n gbọ́ ọ wà ibi wọ́n ṣí ọ wà ibẹ̀ náà ni wọ́n gbọ́ ọ wà àwọn kan ṣe wá wọ́n mú ọ̀rọ̀ tí kìí ṣe ọ̀rọ̀ ànábì wọ́n fi kún un nítorí pé kò tíì sí àṣẹ àkójọ rẹ̀ tí gbogbo sọ̀hábà fi kúrò láyé tán a gbọ́ pé bí Usman ṣe pàṣẹ ọyá gbogbo àkọọ́lẹ̀ kùránì tí ń bẹ nínú ilé ọlọ́run ọyá ẹ ká pàápọ̀ kúkú kan náà látẹ̀jáde fáwọn mùsùlùmí àìsí àṣẹ yẹn tó ń kálukú di àkọsílẹ̀ ọwọ́ tiẹ̀ mú tó ń kálukú sì ń transfer àkọsílẹ̀ ọwọ́ tiẹ̀ sí ọ̀dọ̀ ẹlòmíì tó bá dọ́wọ́ bàbá bàbá ó transfer ẹ̀ sọ́dọ̀ ọmọ àtàwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ ọmọ náà ó transfer ẹ̀ sọ́dọ̀ ọmọ ọmọ tiẹ̀ akẹ́kọ̀ọ́ náà yóò transfer ẹ̀ sí ọ̀dọ̀ akẹ́kọ̀ọ́ tiẹ̀ individually ló ń kálukú wá ṣègbìyànjú láti kó eléyìí tó bá tẹ̀ ẹ́ lọ́wọ́ nínú àdìsí láti kó jọ ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ wá ṣe bẹ́ẹ̀ òun náà ni ìmáàmù wa Malik sọlọ́ fi jẹ́ sí wípé àtẹ̀jáde àdìsí kò tọ̀dọ̀ àwọn sọ̀hábà tí wọ́n kọ́kọ́ kọ́ lẹ̀ wá nítorí pé kò sí sọ̀hábà kankan tó pa á láṣẹ bí Usmanu ṣe pa ti Kùránì láṣẹ kò sí sọ̀hábà kankan tó pa á láṣẹ pé ẹ kó tọwọ́ yín wá afẹ́ ẹ̀sẹ̀ jáde òun kálukú ló dúró ti èyí tí ó rí nínú ọ̀rọ̀ ànẹ́bì nínú ìṣe ànẹ́bì èyí tó ń kálukú rí yìí náà ló ń kálukú fi tó ẹlòmíì létí àkọsílẹ̀ tí ń bẹ lọ́wọ́ kó wáyé náà ló fi tó ẹlòmíì létí pípẹ́ńlẹ̀ tó wá pẹ́ńlẹ̀ bẹ́ẹ̀ ó wá mú kí àwọn ọ̀tẹ́ ẹ̀sìn kí wọ́n gbórí wọlé lọ́rọ̀ bá di ànẹ́bì sọ lórí irọ́ ọ̀rọ̀ bá di qala Rasulullahi sallallahu alaihi wasallam lórí irọ́ àwọn èso wá jẹ́rọ́ yìí àwọn èso jẹ́ àdàmọ̀dì yìí àwọn èso jẹ́ ayédèrú yìí wọ́n níbi tí wọ́n Yorùbá ní ibi wọ́n ṣì ọ́ wà náà níbi wọ́n gbọ́ ọ wà àwọn méjì ó bàjẹ́ nínú àwọn onímẹ̀sìn wọ́n dìde àwọn èso jẹ́ lórí irọ́ wọ́n gbàdànù. wọ́n ṣàfihàn ẹ̀ pé eléyìí lórí irọ́ ni wọ́n yọ dànù èyí tó jẹ́ lórí òdodo wọ́n fi rinlẹ̀ ó yẹ ká kí àwọn ẹni yẹn ni ó yẹ ká kí àwọn ẹni yẹn ni torí pé tí wọ́n bá rí ṣe lọ́jọ́ náà lọ́hùn-ún bí sẹ́ńtúrì ṣe ń tẹ̀ wájú tó ń tẹ̀ wájú tó ń tẹ̀ wájú ni gbogbo rẹ̀ ọ̀bá wá dojú rú tán pátápátá ráúráú àmọ́ hikima ọlọ́run ni pé tọ́ba ìdojú tó pátápátá ráúráú ìsìláàmù ò ní sí mọ́ torí kùránì nìkan ò ṣeé fi ṣe ìsìláàmù. ìsìláàmù kò ní sí mọ́ nìyẹn nítorí pé àlùkùránì nìkan o ò lè fi ṣe ìsìláàmù kò rí ṣe. nígbà tọ́rọ̀ wá di wípé sẹ́ńtúrì kìíní lọ sẹ́ńtúrì kejì lọ láti inú sẹ́ńtúrì kejì iṣẹ́ ti bẹ̀rẹ̀ in fact láti ìparí sẹ́ńtúrì àkọ́kọ́ gan-an ní sálẹ̀ ìbìdì kúrò láyé iṣẹ́ ti ń bẹ̀rẹ̀ pé à àwọn nǹkan tá a mọ̀ kọ́ lẹ̀ yìí àwọn kan mọ̀ sí ń àwọn kan mọ̀ sí ń hun irọ́ mọ̀ lọ́ba di wípé òun kálukú ń ṣiṣẹ́ tọ́ báwo ni àkọsílẹ̀ tiẹ̀ tó dájú bí ó ṣe jáde ẹni àkọ́kọ́ tọ́lọ̀ wa kò ṣe ni ìmáàmù wa Malik kó tó wá di pé Imam Bukhari náà ètò náà rí gbà ọkọ̀ Imam Muslim ọkọ̀ ọkọ̀ pílíṣì ẹ̀ wọ́n tẹ̀ jáde láwá sìgbà náà nítorí pé ah, irọ́ ti dàpọ̀ mọ́ òdodo làwọn àfáà ò ti wá sinmi tí wọ́n wá ń yọ irọ́ wọ́n yọ irọ́ wọ́n yọ irọ́ àwọn àfáà tí wọn ò tí wọn ò mú sùúrù tó tí ò mú èyí tó tẹ̀ wọ́n lọ́wọ́ wọn ò tiẹ̀ wulẹ̀ gbọ́n wò wọn kọ́ ìyẹn ló ṣẹlẹ̀ sí gbogbo Abu Dawud fídímìdì náà sáyé bónú máa já dé parí àmọ́ ní ti Bukhari àti Muslimu àwọn farabalẹ̀ ní tiwọn pé eléyìí tí a bá ti fura sí èyí tá a bá ti kẹ́sí sí kágbàgbé ẹgbẹ̀tàn ìdí nìyẹn táwọn àáfàá lágbàáyé tí wọ́n ti fẹnukò lórí sọ̀híù Bukhari àti sọ̀híù Muslim tíṣẹ́ wá ń lọ lójoojúmọ́ di àárọ̀ òní lórí àwọn tíra yòókù so pé èèyàn ló kọ àdíìsì kò túmọ̀ sí kí ká gba àdàmù pé àwọn àdíìsì kan sì gborí wọlé wọ́n ti gbé orí wọn padà síta wọ́n ti dá wọn padà síta àwọn tí wọ́n ṣiṣẹ́ ẹbí yẹn ọlọ́wọ́ san wọ́n lẹ́sàn-án iṣẹ́ ẹbí ọwọ́ wọn àwọn tí wọ́n sì gbà wàálẹ̀ lọ́wọ́ wọn náà ah, ọlọ́run bá ní san wọ́n lẹ́sẹ̀ dáadáa kí wọ́n jẹ́ ká mọ̀ wípé àdìsí kan bẹ yìí so ìwà bó ń ibi tó wá já sí yẹn pé àdìsí kan dọ̀ yìí kù ìyẹn wá túmọ̀ sí wípé ìyẹn wá túmọ̀ sí wípé àwọn àgbà gbogbo àdìsí dání ṣe bí tá a sọ pé àwọn sọ̀hábà tá a sọ wípé àwọn sọ̀hábà kó jọ lọ́jọ́ náà lọ́hùn-ún ṣé báwọn ṣí àpadà tẹ mùsíàfù míì jáde tí wọ́n ń dá akọ súrọ́tù ìwìláyà nínú rẹ̀ sábà mùsùlùmí ọ̀wà dá kùránì wa mọ̀ yàtọ̀ sí ti ayédèrú tàwọn ṣíà ni. ṣe báwọn nàṣọ́rá ìbáwọn náà ń tẹ kùránì jáde tí wọ́n ń yọ nǹkan kúrò náà lù kùránì wa sáàwá dá tiwa mọ̀ lọ́tọ̀ ṣé yẹn wá sọ wípé nígbà tí yẹn ti wá ṣẹlẹ̀ yẹn ká wá sọ pé kò sí kùránì alukurani ọwọ́kọ́wọ́ ò ní wọnú ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé tẹ́nìkan bá tíráì rẹ̀ àṣírí rí ó tù ú àṣírí rí ó tù ú kìí ṣe táwọn kan ò ní tẹ̀ nǹkan jáde tí wọ́n pè ní kùràánì tí sì ní jẹ́ kùràánì ti tẹ̀ àṣírí rí ó tù rí ó tù torí nínú ààbò tọ́lọ́ ń ṣe fún ni wípé tí ò sí fún hadisi bẹ́ẹ̀. ó wà fún díẹ̀ ni kò sí kò sí kò sí kò sí fún àdìsí lódìdí bẹ́ẹ̀ ó ní pé alukurani ó máa ń dúró sínú agbárí from beginning to the end láti gbà ibi ti wà láyé títí dòní títí di òní lónìí ẹ̀bẹ́ yìí náà rí kọfítíṣẹ́ oríṣiríṣi tí ń wáyé so kò sígbà láàyè kẹ́nìkan lọ fún nǹkan kẹta kọ́ wá pè ní kùránì kó sì má jẹ́ bẹ́ẹ̀ lójú ẹsẹ̀ àṣírí ẹ̀ máa tú. lónìí àwọn èèyàn sọ lọ́wọ́dọ́ lọ́hùn àwọn ọlọ́run ti pọ̀ gẹ́gẹ́ ọ̀tọ̀ ní Ṣàngó ọ̀tọ̀ ní Ògún ọ̀tọ̀ ní Ọya ọ̀tọ̀ ní Ajé ọ̀tọ̀ ní Gúrú àwọn tó ti sọra wọn dọ́lọ́ láyé wọ́n lé millions. wọ́n lé ní mílíọ̀nù ìbéèrè ni pé sáàwá dá àlọ́ọ̀ tó jẹ́ ọlọ́run òdodo sáàdámọ̀ sáàwá dámọ̀ ní táwa ti torí pé àwọn kan ń bọ Ṣàngó àwọn kan ń bọ ya àwọn kan ń bọ ní O tiẹ̀ wá a ní kankan a ní jọ́sìn fẹ́ni kankan ẹnìkan ò ní ṣe bẹ́ẹ̀ a wá fẹ́ parẹ́ ìwọ ló ń gbìyànjú o dá ọlọ́run òdodo mọ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Allahu tí orúkọ rẹ̀ jẹ́ kí ni nítorí náà ojúlówó àdíìsì ni kó o tẹ̀lé má da iṣẹ́ àwọn ẹni ìṣáájú nù iṣẹ́ tí wọ́n ṣe iṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n fi dáàbò bo Islam lọ́wọ́ àwọn ọ̀tá iṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n fi dáàbò bo àdíìsì lọ́wọ́ àwọn ọ̀tá bàbá wa dànù àdánwò tó o bá rí bẹ́ẹ̀ pírọ́blẹ́mù tiẹ̀ nìyẹn. so ojútùú kẹta nìyẹn ènìyàn ló kàdíìsì kò gbádìísì dànù wọn ṣé mọ̀lẹ́kà ló ń retí kó wá kàdíìsì fún wọn ni orin tí kí mọ̀lẹ́kà wá kọ́ ṣé mọ̀lẹ́kà ló kọ kùránù ṣé andrew mọ̀lẹ́kà jìbìrì ìlú ni kùránù tó ń ọmọ sọ pé kátù usman usman handwriting usman writing handwriting ọmọ rí mbẹ àwọn aléyìn ló kàbíyèsí rárá ìbílù ni ọba kọ fún wọn so ojútùú kẹta nìyẹn ẹ ká bọ́ sí ojútùú kẹrin hadithi ó ní ìsọ àti àgbọ́yé ní ọ̀tọ̀ọ̀tọ̀ hadisi ó ní ìsọ àti àgbọ́yé ní ọ̀tọ̀ọ̀tọ̀ ìyẹn ni pé likuli hadisin mantukun wa mafuhumun likuli hadis mantukun wa mafuhumun nínú gbogbo èdè ọmọnìyàn lọ́pọ̀ ìgbà ọ̀tọ̀ ni ọ̀rọ̀ tí òun sọ̀rọ̀ sọ ìyẹn la mọ̀ sí mọ̀ntúùkù mọ̀ntúùkù ọ̀tọ̀ sì ni àgbọ́yé ọ̀rọ̀ tí òun sọ̀rọ̀ sọ ìyẹn ni a mọ̀ sí mọ̀fùhùm mọ̀fùhùm bákan náà ṣé pé nítorí ìyàtọ̀ tó wà láàrin ọ̀rọ̀ tàbí ìsọ mọ̀tù àti àgbọ́yé rẹ̀ mọ̀fùhùm ló kúkú bí fífún àkànlò èdè àpamọ̀ àkàwé àti òwe ní ìtumọ̀. nítorí ìyàtọ̀ tó wà láàrin mọ̀ntúùkù àti mọ̀kúrúùmù nínú èdè ọmọnìyàn òun ló fa káwá ìtumọ̀ fún ohun tó ń pè ní àkànlò èdè àsàmọ̀ àkàwé àti òwe. ìtumọ̀ wọn ni àgbọ́yé wọn. ìtumọ̀ tí ń bẹ fún àkànlòdì tí ń bẹ fún àfàmọ̀ tí ń bẹ fún àkàwé tí ń bẹ fún òwe òun ni àgbọ́yé wọn. lára ẹ̀wẹ̀ èdè sì ni ìwọ̀nyẹn wà pátápátá nítorí náà ìgbàkigbà tí a bá rí àdíìsì kan gbọ́ tàbí ìgbàkigbà tí a bá rí àdíìsì kan kà tí ìtumọ̀ rẹ̀ pakasọ nínú òye inú wa àti ọgbọ́n orí wa ohunkóhun tí àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa àdíìsì bá túmọ̀ rẹ̀ sí ló di dandan fún wa láti tẹ̀lé nítorí pé àwọn nǹkan àwọn nìkan ni aláwùjogún àwọn ọ̀rọ̀. àti àgbọ́yé ọ̀rọ̀ náà fún kìí ṣe ẹlòmíràn kìí ṣe ẹlòmíràn ojútùú kẹrin yìí ohun tá à ń sọ bẹ́ẹ̀ ni pé tí wọ́n bá sọ pé من من أحدث من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد ẹni tó bá mú ohun tuntun ẹni tó bá mú ohun tuntun wọnú àlámọ̀rí wa yìí ní nǹkan tí ò sí nínú a padà fún ọ̀rọ̀ nìyẹn kí ni àgbọ́yé rẹ̀ kí ni ohun tí wọ́n gbà lérò pẹ̀lú ohun titun, ṣé ohun tí wọ́n gbà lérò pẹ̀lú ohun titun ni pé kéèyàn kéèyàn ṣe irú life program báyìí kọ́wá dọjọ́ àlèkè àmọ́ kọ́nà wa ní ànẹ́bí ò sí life program yìí ìwọ ṣe life program ọ gbà nǹkan yẹn padà. ṣé tí ń gbàlérò ni àbí ṣé ohun tí ń gbàlérò kò ní wípé ká gun mọ́tò tànà bí ògùn rí ká kọ́ irú ilé tànà bí òkọ́ rí ká wọ aṣọ irú tànà bí òwọ̀ rí ṣé ohun tí ń gbàlérò pẹ̀lú titun ni àbí ṣé nǹkan tí ń gbàlérò pẹ̀lú titun òun ni pé kíyìn ka ọ̀làtúlẹ̀ fàátì kó ka tòǹjìínà kó ka sọ̀látùlù kámílà kó ka sèèfì yìí kó ka dàláìlù ṣé n ṣe ń gbàlérò pẹ̀lú títún nìyẹn ṣé kí yẹn ṣe kálúwà dípò ẹ̀ǹtìkáàfù ṣé òun náà gbàlérò pẹ̀lú nǹkan títún. torí pé àdìsí sọ pé mọ́ní àhàdáfà fi àmúrí nà hàdà ẹni tó bá mú nǹkan tuntun ẹ to bá mú nǹkan tuntun that is the the the mantuk hada hada nas nasu gangan nìyẹn ọ̀rọ̀ eni to ẹni tó bá mú ohun tuntun wọnú ọ̀rọ̀ wa yìí ní nǹkan tí ò sí nínú rẹ̀ tẹ́lẹ̀ á ṣé bíi fífi microphone pèrún ní nǹkan tuntun yẹn ni ṣé bíi fífi eh, system eh, phone ṣe live program ṣé òun náà gbà nínú pẹ̀lú nǹkan tuntun yẹn ni àbí bíi gbígbọ́wọ́ wíìlì tìdáníyà ikọ̀rìríyà ṣé òun náà gbà nínú pẹ̀lú nǹkan tuntun yẹn ni tọ́lọ́wọ́n dá a padà tó máa dá ló ń sìn láyà lọ́jọ́ àlèkìyàmà. kí ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ onímọ̀fúhùmù làbí onímọ̀fúhùmù làbí ó ní àgbọ́yé hadisi yẹn ẹni tó fẹ́ lo hadisi bó ṣe gbọ́dọ̀ mọ mọ̀ntúk kí gẹ́gẹ́ làmẹ́bí sọ. So ló gbọ́dọ̀ mọ mọ̀fùhùm kí ni àgbọ́yé ọ̀rọ̀ yẹn nítorí pé ọ̀tọ̀ ni mọ̀ntúùkù ọ̀tọ̀ sí ni mọ̀fùhùm nínú ọ̀rọ̀ tó pọ̀ jù lọ láti máa rí pé ìyàtọ̀ ń bẹ láàrin ìsọ àti àgbọ́yé rẹ̀. kó máa di wípé yóò di tó ní kálukú ọmọ túmọ̀ irú àdìsí yẹn sí wípé ẹ ẹ̀yin tẹ́ ń ṣe wá sí náà lórí live program sánẹ́bí náà ṣe yẹn náà ni fídíà náà nìyẹn náà nǹkan tuntun nìyẹn náà ẹ ìwọ tó ń fi microphone sọ̀rọ̀ ẹ ìtìwọ náà ṣe yẹn àdàdálẹ̀ náà nìyẹn náà nǹkan tuntun ní tí ọmọnìyàn máa kàn bí àrùn yẹn pẹ̀lú ẹni tó gbọ́wọ́ ọ̀tọ̀ rí pọ̀ tìjà tí ó mọ kọ̀ǹpíà yẹn pẹ̀lú ẹni tó gbọ́wọ́ ọkọ̀ rí kọkọ̀ dìrí yá a wà padà sí ọ̀dọ̀ àwọn onímẹ̀sìn tí wọ́n fi ṣalábòsùn ẹ kí ni àgbọ́yé kí ni àgbọ́yé tó wà fún mọ́ní ahadasa fi amúrìnà ahadá kí làgbọ́yé tó wà fún kí ni a padà sọ́dọ̀ àwọn onímẹ̀ẹ̀sì tí wọ́n yanjú. a gbọ́dọ̀ mọ níyẹn lọ́kàn tàbá ti come across hadith kan a gbọ́dọ̀ níyẹn lọ́kàn kí làgbọ́yé ẹ̀ so mo rántí àdìsí kan sí <clears throat> oníbídíà kan lòjọ kan agbẹnusọ àwọn oníbídíà àdìsí tó sọ pé ànábì kí ìrun jámù ó kí mẹ́jọ kan ó kí méje kan ó kí mẹ́jọ kan ó kí méje kan bádìí tiẹ̀ ṣe wá nìyẹn o nígbà tó ń bí tiẹ̀ ọ máa mú àgbọ́yé tiẹ̀ bọ́ọ̀tà ń bẹ̀ ọ wá sọ pé méje tànàbì kí yẹn òun ni asri àti magribi sọ̀rọ̀ pé rákà mẹ́rin ní afsi rákà mẹ́ta ní mọ́gíríbì ọba ní méje yẹn túmọ̀ méje yẹn ní asri àti mọ́gíríbì dípò kó pè ní mọ́gíríbì àti ìṣáì. ẹ̀ ń bá ti lọ gbọ́yé sí asri àti mọ́gíríbì òun túmọ̀ sí pé òun sì ń retí asri papọ̀ mọ́ mọ́gíríbì ní àsìkò mọ́gíríbì. which is wrong a wá padà sọ́dọ̀ àwọn àfáà àwọn àfáà aládìísì àti àwọn àfáà onífíkìrù kí làgbọ́yé kíní yìí o kí làgbọ́yé rẹ̀ àwọn àfáà aládìísì àwọn ni wọ́n kọ́ jẹ́ kámọ̀ mọ̀ ipò wo ni àdìsì yẹn wà sádìsì tó lálàáfíà ni àdínkù lálàáfíà. La tó ti wá jẹ́ pé àdíìsì tó lálàáfíà ni ohun tó kàn ní pé ohun tó kàn ní pé kí làgbọ́yé rẹ̀ àwọn onífíkì wá ni wọ́n bá ní yanjú àgbọ́yé rẹ̀. nǹkan karùn-ún ní abẹ́ ojútùú hadith hadith ní àgbékà àti okùnfà. àdìsí ó ní àgbékà ó sì ní okùnfà ìgbàkígbà tí a bá rí àdìsí kan gbọ́ tàbí ìgbàkígbà tá a bá rí àdìsí kan kà tí àdìsí náà tayọ òye inú wa gan-an tàbí tí ó tayọ ọgbọ́n orí wa pátápátá ohunkóhun tí àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa àdìsí bá túmọ̀ rẹ̀ sí ló di dandan fún wa láti tẹ̀lé nítorí pé ìmọ̀ ló ní àdínì ọgbọ́n orí kò gbé e nígbà tí a bá wá fi ọgbọ́n orí wa kónkolo àti òye inú wa bíntín. tá a bá fi ọgbọ́n orí wa kónkolo àti òye inú wa bíntín sílẹ̀. Si láti tẹ̀lé ọ̀rọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa àdìsí nígbà náà ni a máa tó lè mọ̀ orí kí ni wọ́n gbé àdìsí náà kà ìyẹn sì ni àgbékà rẹ̀ kí sì ni ìṣẹ̀lẹ̀ tó bí àdìsí náà ìyẹn sì ni okùnfà rẹ̀ yẹn ni pé nínú akitiyan wa láti wọ ojútùú sí hadith a gbọ́dọ̀ mọ̀ pé hadith náà máa ní sábàbù a máa ní kíni sábàbù tahdid bí àyà sí máa ní sábàbù nùzúù náà ni hadith máa ní sábàbù tahdid kí ló fa hadith yìí hadith náà máa ní sábàbù tó gá sí wípé orí ẹ̀ la gbọ́dọ̀ gbé kà. àgbékà àdìsí àti okùnfà rẹ̀ àwọn sọ̀hábà ni wọ́n sọ ọ́ àtàwọn tó jogún rẹ̀ lọ́dọ̀ àwọn sọ̀hábà àwọn ni wọ́n máa sọ fún wa àdìsí mi ń bẹ tó dá sí wípé tí a bá mọ àgbékà rẹ̀ táàsì mọ okùnfà rẹ̀ a ní rójútù rẹ̀ a ní rí ojútù rẹ̀ bẹ́ẹ̀ ni nígbà tá a bá ń ka tẹ́rà àdìsí lọ tá a bá kan rú eléyìí ní ìmọ̀ ṣàkíyèsí wá sí i. ojútùú kẹfà ìlápa àdìsọ́kàn lórí títúmọ̀ hadith ìlapa àdìsọ́kàn lórí títúmọ̀ hadith ohun tí ẹnì kọ̀ọ̀kan bá dì sọ́kàn nínú ìgbàgbọ́ rẹ̀ nínú ẹ̀sìn ló máa ń jẹ́ atọ́nà rẹ̀ fún títúmọ̀ àlùkùránì alápọ̀nlé àti títúmọ̀ hadith ànábì nípa báyìí bí ayé ẹyọ kan tàbí hadith ẹyọ kan bá bọ́ sọ́wọ́ olùtúmọ̀ tó jẹ́ onísúnà ó máa fi ìmọ̀ túmọ̀ rẹ̀ sí ohun tí ó máa wà ní ìbámu sí súnà tó gbé dání. èyí sì máa jẹ́ ìtọ́sọ́nà fún àwọn ènìyàn ní ìdàkejì bí irúfẹ́ àyà náà tàbí àdìsí náà bá bọ́ sọ́wọ́ olùtúmọ̀ tó jẹ́ oníbídíà ó máa fi agbárí túmọ̀ rẹ̀ sí ohun tó máa wà ní ìbámu sí bídíà rẹ̀ tó gbé dání èyí sì máa jẹ́ ìṣìnà fún àwọn ènìyàn nítorí náà wá ìtumọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn rẹ àti àgbọ́yé rẹ̀ sí ọ̀dọ̀ onímọ̀ onísúnà nìkan ṣoṣo nítorí pé súnà ló ní àdínì bídíà kò gbé. ohun tá à sọ láàrin yẹ kó wa it's very simple and straightforward wípé níyàn bá jẹ́ ní súnà yálọ̀ fẹ́ túmọ̀ ni yálọ̀ fẹ́ túmọ̀ àdìsí ni yóò túmọ̀ rẹ̀ níbàámu sí súnà ìdí nìyẹn nígbà táwọn oníbíbí à ń pariwo pé àbúrò ti tútù kúdù sínú kùránì o mo fún wọn lésì wípé ìntẹ́jì náà nù alukurani yìí mo túmọ̀ rẹ̀ ní ìbámu sí súnà àwọn òṣìfẹ́ súnà kí làwọn fẹ́ àwọn fẹ́ bíbíà tálùkùránì bá bọ́ sọ́wọ́ oníbíbíà tàbí àdísì bá bọ́ sọ́wọ́ oníbíbíà yóò túmọ̀ rẹ̀ níbàmú sí kí ni bíbí ọwọ́ rẹ̀ ohun tí máa ń fa kí ìtumọ̀ kéwú kó yàtọ̀ láàrin àwọn alìsúnà àti àwọn alìlùdíbíà nìyẹn ohun tí máa ń fa ìyàtọ̀ nìyẹn àdìsọ́kàn tí ìntàpírítà ní àdìsọ́kàn tí translator ní yóò lapa dáadáa lórí ìtumọ̀ tó fẹ́ túmọ̀ àyàtì yóò lapa dáadáa lórí ìtumọ̀ tó fẹ́ túmọ̀ àdìsìsì. ló fi dá sí pé nígbà tá a bá ń sìdá yín lẹ́kọ̀ọ́ mo máa ń fi àkíyèsí wa lẹ́ẹ̀kọ̀kan sí wípé àdìsí yìí o àwọn oníbíbíà wọ́n máa ń lò ó láti fi gbé dídí àwọn ẹlẹ́sẹ̀ bí àpẹẹrẹ ẹ̀yẹn wo àdífi Abu Sa'id Al-Khudri àrọ́kí bèlìfàtíà ẹni tó fi sọ́tìlì fàátì àti rúkúyà fún olórí fún baálẹ̀ kan tí bóyá kéèké ni tàbí jò tó san tí wọ́n sì kó ẹran fún Abu Sa'id Khudri táwọn sọ̀hábà kan tí wọ́n ní àwọn ò ní jẹ́bi ẹran yìí o àwọn ò mọ kéèyàn ṣe rúkúyà fún èèyàn kí wọ́n á kún ní nǹkan lórí ẹ o àwọn ò mọ̀dájọ́ rẹ o wọ́n sì padà sí Mádínà wọ́n lọ fún ànẹ́bí làbọ̀ sallallahu alaihi wasallam wọ́n lọ fánẹ́bí làbọ̀ ànẹ́bí sì jẹ́ kó yé wọn wípé ẹ̀tọ́ ni ohun tí wọ́n fún wọn yẹn ǹjẹ́ mọ̀páàdì sì yìí ń gbọ́ òde ọwọ́ àwọn bídíà kí ni wọ́n sọ di wọ́n sọ di wọ́n gbé sí wọ́n gbé wọlé ní abẹ́ ẹsẹ̀ jálàbì wọ́n gbé àdìsí yẹn wọlé sí abẹ́ kí ni iṣẹ́ jálàbì ṣíṣe gálàdì ni Abu Sa'id ṣe kí là ń pè ní ṣe gálàdì ṣe gálàdì àdàpé iṣẹ́ babaláwo ló jẹ́ bẹ́ẹ̀ àwọn tẹ́ bá ń ṣiṣẹ́ babaláwo iṣẹ́ babaláwo àwọn tẹ́ bá ń ṣe láàrin àwa mùsùlùmí. òun ni wọ́n máa ń pè ní oníjàlàbí àwọn tó ga sí wípé oògùn àlùjànnú ló kún ọwọ́ wọn idán ní jẹ́ oògùn àlùjànnú idán oògùn àlùjànnú ló kún ọwọ́ wọn gbogbo oògùn haramu ó kún ọwọ́ wọn. oògùn tí yìí ó ṣe tí ó fi dẹ lẹ́bọ ó kún ọwọ́ wọn. yíyẹ nǹkan wò ó kún ọwọ́ wọn. gbogbo àwọn nǹkan wọ̀nyí pátá iṣẹ́ babaláwo ni. àwọn tí wọ́n fi kéwù ṣe nínú àwùjọ wa là ń pè ní oníjàlàbí. ká bá wá sọ fún wọn pé ṣe gálàbí ò dáa ẹ mọ́ ṣiṣẹ́ gálàbí mọ́ ẹ̀ ń gbẹran ẹ̀ ń gbadìẹ ẹ̀ ń gbowó wọn àmì iṣẹ́ wo ni ò dáa sábù sáìdì kúdírí gan òṣèré ni tí ọ̀gbẹran rí ni wọn àmì ìgbẹ́nu sọ̀híwù ìbò kọ́ rí kí ló lapa ń bẹ̀ yẹn àdìọ́kàn wọn ló lapa. tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ pé wọ́n gbé iṣẹ́ jálàbí sí abẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn kábíyèsí kan náà tó bá onísúnà tó bá ọwọ́ onísúnà nítorí àdì ọkàn súnà rẹ̀ òun gbé ka orí kíni orí rúkúyà àdúrà pàjáwìrì tó bófin mu àdúrà pàjáwìrì tó bófin mu orí ibi tí ó gbé ka nìyẹn ìtumọ̀ tó máa fún nìyẹn ìyẹn sì ló wọlé ìyẹn ló là wá kúrò nínú oògùn àlìjẹ̀nù tí í ṣe idẹ́ oògùn àlìjẹ̀nù tí í ṣe ìṣẹ́bọsọ́mọ́ ìyẹn ló là wá kúrò níbi ogun ogun ogun ewọ̀ ogun ewọ̀ ogun haramu so tẹ̀síwájú pé àdìsọ́kàn tí igun kìíní ní ó lapa lórí ohun tó fẹ́ túmọ̀ fáyé àdìọ́kàn tí igun kejì ní ó tún lapa lórí tí ò náà túmọ̀ fàyé the same hadith the same hadith ló jẹ́ kí n sọ fún wa wípé ló jẹ́ kí n sọ fún wa wípé ẹ̀yin ènìyàn ẹ má gbọ́rọ̀ lẹ́nu ta ni lẹ́nu àwọn àfọ́ oníbídíà ẹ má gbọ́rọ̀ lẹ́nu àwọn àfọ́ oníbídíà mọ́ nítorí wípé hadithi àti aya tó nítumọ̀ tó dáa ẹnu àfáà súnà lẹ́ẹ̀tì gbọ́tùmọ̀ yẹn ìtumọ̀ tí ò dára fún àlùkùránì àti fún àdíìtì ànẹ́bì ẹnu oníbíkíà lẹ́ẹ̀tì gbọ́ àbí nígbà tí èèyàn bá sọ pé nígbà tí èèyàn bá sọ pé iṣẹ́ gálàgbé ni sàábẹ́sẹ̀ ẹ̀sùn wọn bí grandpa ṣe sọ pé àgẹ́dì gan ṣiṣẹ́ gálàgbé àbẹ́rẹ́ ìjọba bí gbọ́dọ̀ pé ànẹ́bì ṣiṣẹ́ gálàgbé kò tẹnu àáfàá súnà kan jáde ríra yìí gbọ́dọ̀ tí grandpa sọ. So, bọ́lọ̀ ń bá ní tún wọn ṣe tí wọ́n ní àmẹ́bí gan ṣe jálàbí kò tẹnu àáfàá súnà kan jáde rí láyé. nígbà tí táàmù bá ti wà táàmù ọ̀rọ̀ ìperí ọ̀rọ̀ ìperí ọ̀rọ̀ tá a máa fi perí àwọn tí ń ṣiṣẹ́ babaláwo nínú ìsìláàmù òní oníjálàdì ọ̀rọ̀ tá a máa fi pè rí wọn nu tẹ́bá ti ní àáfò onígálàdì ìtumọ̀ ní babaláwo bá sùúrù ó lé ní nǹkan ibi tó yẹ̀ ní ilé rẹ̀ so tí ọ̀rọ̀ bá dé ọwọ́ ní súnà súnà ó lapa àdìọ́kàn súnà rẹ̀ yóò lapa lórí kí ó tó fẹ́ túmọ̀ tí dìsẹ́mọ̀rọ̀ yìí bá dọ́wọ́ oníbídíà àdìọ́kàn kó jẹ́ lẹ́bọ àdìọ́kàn kó jẹ́ kèfèrí yóò lapa nínú ìtumọ̀ tó fẹ́ fún kí ni ayálùkùránì àti àdìsí ànẹ́bì àbí ń gbà sàgbàlagbà sọ pé ànẹ́bì gan gánà jù ò sọ umaru ò sọ radiyallahu anhu Uthman ò sọ bẹ́ẹ̀ rí radiyallahu anhu Ali ò sọ bẹ́ẹ̀ rí sọ̀ọ́bà kẹ́kọ̀ọ́ sọ bẹ́ẹ̀ rí Ìmáàmù Màlìkí ò sọ bẹ́ẹ̀ rí fánàbí ti jálàdì rí gbogbo ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin tá ń lò láyé ìkẹ́kọ̀ọ́ wọn kò sẹ́nu ẹ̀bọ́ta nínú tí àwọn pé ànẹ́bì ṣe jálàdì rí torí pé ohun tánẹ́bì ṣe rí ní abala ìwòsàn ẹnìkan kì í pè níṣẹ́ jálàbí torípàdé bí ò ní ṣe jálàbí ibi kò ní ṣe jálàbí kò ní ṣiṣẹ́ babaláwo kò ní ṣe iṣẹ́ babaláwo so kágbàlagbà mọ́ bẹ̀rù kó sì sọ ní gbangba wípé ànábì gan ṣiṣẹ́ gálàbí rí káwa ní kí ni ṣe gálàbí ọ̀hún káwa ní ẹ ṣe nígbà tí lágbájá ọmọ lágbájá síìkì ṣe bá nàbì ṣàdúrà fún ṣe bó gbádùn ẹ nígbà tí sàdé kan ẹ tí wọ́n lọ bì kan ẹ tí ejò àbí àkekèé tó san bá lé ibẹ̀ jẹ ṣe bí àbúṣà èdè kúdírí ṣe bó ń lọ ṣe gálàbí fún un imagine kí ẹnìkan ṣiṣẹ́ rere kó gbá sí pé ókọ tá a pè é lóókọ tá a pè olè tó jí nǹkan ní nǹkan sójọra wọn ni kò jọra wọn náà tó tá bá ń sọ fún yín wípé ẹ má máa tẹ́tí gbọ́ọ̀rọ̀ lẹ́nu àwọn oníbíbí àmọ́ ìdí ni pé àdìsọ́kàn àdìsọ́kàn ẹni tí ń sọ̀rọ̀ yóò máa lapa lórí ìtumọ̀ tó fẹ́ fún áyàlùkùránì tàbí àdìsà nàbì ànábì ò ṣe jálàbí rí o bàbá kọ́nà ọba ní tún ṣe o ànábì wa Muhammad kò ṣiṣẹ́ jálàbí rí gbogbo ayé ò sì mọṣẹ́ jálàbí nílẹ̀ Yorùbá sí nǹkan kan ju iṣẹ́ tí babaláwo máa ń ṣe lọ a sì mọ́ṣẹ́ babaláwo babaláwo ó máa ń yẹ nǹkan wò babaláwo ó máa ń ṣe oògùn àlìjànú wọ́n máa ń ṣe idán oògùn ẹbọ babaláwo máa ń fi nǹkan àràmù ṣe oògùn gbogbo ìwọ̀nyẹn pátá ló pé sọ́wọ́ ọ ẹni tẹ́ ń pè ní àáfò oníjálàbí àmọ́ wọn kì í pe àáfàá tí ń ṣiṣẹ́ babaláwo ní babaláwo ńlẹ̀ Yorùbá bí kò ṣe pé kí wọ́n pè ní àáfò oníjálàbí àáfò oníjálàbí. bí kò ṣe kí wọ́n pè ní ààfò oníjàládì tòtẹ́ bá ti dá ààfò oníjàládì nínú ìlò èdè Yorùbá babaláwo ní ń pè bẹ́ẹ̀ babaláwo kò ní ń pè bẹ́ẹ̀ kẹ́nìkan wá lè sọ pé kẹ́nìkan wá yanu ẹ̀ kọ́ wá sọ pé àlégbè náà ṣe babaláwo rí tẹ́lẹ̀ sọ̀rọ̀ yẹn burú bàbá ẹ lọ túbá o ẹ lọ túbá ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn kò sí olóríire kan tó sọrú ẹ̀ láyé pé ànẹ́bì ṣe kò sí olóríire kan báyìí olóríire kan báyìí tó sọrú ẹ̀ kò sí nílẹ̀ ayé yìí kò sí kò sí tẹ́mà àkọ́kọ́ gbọ́ for the first time ẹnu ẹnu irú yín ni mo ti gbọ́ ẹnu irú yín ni mo ti gbọ́ ọ so ẹ̀yin èèyàn tẹ́ bá ti fẹ́ gbọ́rọ̀ tẹ́ bá ti fẹ́ gbọ́rọ̀ kẹ́ ẹ gbọ́ lẹ́nu àáfàá súnà kẹ́ ẹ gbọ́ lẹ́nu ta ni àáfàá onísúnà ẹnu ẹ̀ ní ti gbọ́ súnà ó máa lapa nínú ọ̀rọ̀ tí ààfọ̀ òní súnà bá sọ bídíà ó sì máa lapa lára ọ̀rọ̀ tí ààfọ̀ òní bídíà bá sọ làfi ń fún wa ní àmọ̀ràn ní gbogbo ìgbà wípé ẹ̀yẹ tẹ́tí gbọ́ ẹ̀yẹ tẹ́tí gbọ́ ọ̀rọ̀ ẹnu oníbídíà mọ́. ẹ̀yẹ tẹ́ ti gbọ́ ọ̀rọ̀ ẹnu oníbídíà mọ́ ìdí nìyẹn aláwọ̀ ṣe wá ní onísúnà kò ní ṣe wá ní oníbídíà. má bínú pé ẹ̀ ń gbọ́ gbàgbàgbà àti ohun ẹni tí ń ta ọjà sí o àti ìlànfààní láti ní stúdíò tá a máa lò fún àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí stúdíò ló lè dènà àwọn àwọn ọ̀rọ̀ tí kìí ṣe ara rẹ̀ ló lè dènà rẹ̀ nígbà tá a ti láǹfààní àti ní so a máa mánéjì èyí lọ náà. níparí kókó ẹlẹ́ẹ̀keje ṣọ́ra fún ọ̀tẹ̀ ẹ̀sìn rẹ lórí hadith ṣọ́ra fún ọ̀tẹ̀ ẹ̀sìn rẹ lórí hadith ó ní ojútùú keje nígbà tí àwọn kìrìsìtẹ́nì kò rọ́nà lọ mọ́ lórí lílo áyàlù kùránì alápọ̀nlé lọ́nà òdì láti kó bá àwọn kòkè òkò béèrè àdíìsì ló kù wọ́n kù báyìí tí wọ́n fàbọ̀ sí ẹ ṣọ́ra fún wọn olùṣìnà àdọ̀lùn ni súra àlìfáàsì àpè wọn ẹ má ṣe jẹ́ kí wọ́n kó ìṣìnà bá yín ìgbàkígbà tí kìrìsìtẹ́nì bá lo àdíìsì láti tako Islam ẹ má ṣe jẹ́ kí ó yà yín lẹ́nu ṣebí àwọn kìrìsìtẹ́nì kò wulẹ̀ ní ìgbàgbọ́ kankan nínú àlùkùránì ambos bọ̀ sí hadith àwọn kìrìsìtẹ́nì wọ̀nyẹn náà ló kúkú kó bá àwọn kan nínú àwa mùsùlùmí tí àwọn náà fi ń tako hadithi wọ́n sì sọ̀rọ̀ àwọn di sangiliti àwọn sangiliti àti àwọn kìrìsìtẹ́nì sì jọ ń lo àwọn ayédèrú bíbélì kiri ìgboro àmọ́sá olórí ìṣòro tó wà lára àwọn tí wọ́n fẹ́ kó bá àwọn kòtòkò béèrè ni àìmọ̀kan tó gbópọn nípa ni àìmọ̀kan tó gbópọn nípa ẹ̀sìn wọn Islam àmọ́ ṣá olórí ìṣòro tó wà lára àwọn tí wọ́n fẹ́ kó bá àwọn tó fẹ́ kó bá àwọn kòkókò béèrè àwọn ní àìmọ̀kan tó gbópọn wà lára wọn nípa ẹ̀sìn wọn Islam. aláwọ̀ yóò fi wá jẹ́ dáadáa. so ẹ jẹ́ ká dúró ní ibẹ̀ yẹn máa jẹ́ apá tó kẹ́yìn fún àkórí ọ̀rọ̀ wa. tí a pè ní mẹ́fà ní wá mẹ́fà ní wá lórí hadith àti sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam àwa wá dúpẹ́ lọ́dọ̀ Allah wípé àwa ní tiwa o igun àkọ́kọ́ làwa wà ní tiwa igun tí ó ń lo hadith àti sunna pẹ̀lú ọ̀fìn tó tó làwa wà táwa bá ti rí hadith kan àkọ́kọ́ wádìí nínú tíra lọ́dọ̀ àwọn àfẹ́sìn ipò wo làdíìsì wà torí kò sínú Bukhari kò sínú Muslim ipò wo ló wà tábà tí mo kò tó wà lẹ́yìn náà ọjọ́ kan ni pé kí wá ní àgbọ́yé rẹ̀ kí làgbọ́yé rẹ̀ orí kí ni wọ́n gbé kà tó bá sì lókùnfà kí lókùnfà rẹ̀ bá sì mọ yanjú ọ̀rọ̀ ẹ̀sìn wa lọ nìyẹn o aláwọ̀ fi wá ṣe kò gẹ́ dáadáa insha Allah bóyá táyé bá tún wà nírọ̀lẹ́ bóyá a padà tá a bá sí ìráyè tá a bá sáà sì fẹ́ padà kókó sáà ní pé kílèsì fọ́lò torí nígbà míì mo lè má fi ìkéde síta pé ọ̀rọ̀ wà tá a fẹ́ bára wa sọ ìgbà míì mo sì lè fi ìkéde síta àmọ́ tó ti kó tán ni pé lọ́wọ́lọ́wọ́ báyìí àsìkò àárọ̀ àsìkò rọ̀lẹ́ òní mo ní láti fi máa bá wa sọ̀rọ̀ ok bákan náà sì ni pé tó o bá ti wulẹ̀ sí kílíkì follow o máa rí notification pé a ti wà ní orí afẹ́fẹ́ báyìí o aláwòfin wá sí kòǹgẹ́ dáadáa ká gbìyànjú ká ṣe àpógrámù yìí pẹ̀lú àwọn èèyàn aláwo gba àdúrà ẹnì kọ̀ọ̀kan wa. àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiu tá ń retí Ìsá ọmọ màríyàmá kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ ìyá níyà kí gbogbo wa lọ́ọ́ máa dájú kúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ ní gbogbo wọn o. tààláwù ìṣọṣọ wa káàmọ́dì kẹfẹ́ríhù bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà tààláwù làwa níbẹ̀. mirza gulam ahmadu àti shehu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òpin ká láwùrán wá kó fi súnà rẹ̀ borí o. سبحانك اللهم وبحمدك أشهد ولا إله إلا أنت أستغفرك وأتوب إليك